بالله من الشيطان الرجيم ká dúpẹ́ bẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa wò òun ni ohun mèremère pàápàá jùlọ níbi tẹkinọ́lọ́jì tó dé lágbàáyé lénìí ẹ máa wo àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn táwọn ìgboro gbìyànjú àti ṣe ẹ̀rù nǹkan tí wọ́n tó fún fòrò kárí tí ó rìn lórí ilẹ̀ tí ó rìn nínú omi gbogbo àwọn nǹkan wọ̀nyí ń jọjọ wá lójú jàmá wọn gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ẹja béèrè kó kálukú náà bí rẹ̀ léèrè bí wọ́n bá ṣe mọ́tò èyí tí ń rìn lórí ilẹ̀ tí gbogbo wa ní tílé ọ̀bá farabalẹ̀ jàmá lórí rẹ̀ ilẹ̀ tí wọ́n ní kí wọ́n tó ọmọ rẹ̀ sílẹ̀ wọn bá farabalẹ̀ jẹ́nì kó tiẹ̀ láti kó wọn ra mọ́tò. ọ̀kan nínú. bákan náà kọ́ adé ti ń pé èyí tí rìn lójú omi náà ni nígbà tó omi náà bá farabalẹ̀. tí wọ́n pe sórí ẹ̀tọ́ tẹ gbogbo wọn lù sínú ẹ̀. mi ò ní àdúgbò tí gbogbo ẹ̀

وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت أيوة ọlọ́run ẹ wò ẹ wò wíṣẹ dára fún mi àwọn àǹfààní ti bẹ́ẹ̀ ẹ wò àwọn oríṣiríṣi ohun mèremère ti bẹ lára fún mi ẹ wò sánmà ṣe dáa bẹ́ẹ̀ ẹ àwọn òkè ńláńlá bẹ́ẹ̀ mi ọlọ́run bá ṣe ní kó ilẹ̀ kó lọ́wọ́. bí àwọn onímọ̀ sáyẹ́ǹsì pàápàá jùlọ àwọn tí wọ́n máa bọ́ òkúta tí wọ́n fẹ́ fọ́ òkúta ní wọ́n máa fọ́ o eléyìí wà bẹ́ẹ̀ sí o tàbí kíní yẹn yóò jẹ́ kí ilẹ̀ ó kíláàsì kan o ó ní àwọn kátà sí o ẹ̀yọ́ náà ti sọ ìwọ̀n kalẹ̀ tẹ́lẹ̀ náà yìí pé ìsọ̀kalẹ̀ tẹ́lẹ̀ báwọn ayẹyẹ ti tẹ́jẹ̀ tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ ti pẹ́yìn táwọn bá ẹsẹ̀ ti tẹ́jẹ̀ wọn ọlọ́run ti sọ ọ́ ti lè pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó wá sí gbogbo ẹ̀ lórí kọ́ máa ń já sí lọ́rùn fún wa àwọn àdúgbò lọ́dọ̀ rẹ ọlọ́run àdúgbò lọ́dọ̀ rẹ ọlọ́run ẹ̀rù wọn arúgbó lórí kankan lórí à ó bá jẹ́ sínú pé ìgbẹ́ tọ́lọ̀ ní ká máa yà dànù ìtọ̀ táǹtọ́ dànù tó bá yẹ kọ́lọ́ ní ẹ bá kó pọ̀ ẹ̀ máa ń bóòlù lè fẹ́ dára wa gan bóòlù ọ̀fẹ́ yẹn ẹnìkan yóò ti máa yàn lá kó lè má wá lá torí pé nǹkan yẹn kò sí kò ní sára lóore òórùn náà ń pọ́n bẹ́ẹ̀ sóòrùn tó dáa ọlọ́wọ́ alẹ́ tí ọ̀dà yẹn ọmọ jẹ́ pé gbọdọ̀ tẹ ọmọ ìyá dànù kẹ́ ẹ fi lè máa lálàáfíà lára ọlọ́wọ́ adúpẹ́ fún ọ àdúpẹ́ òògùn ilé ìkẹ́kẹ́ kọ́ máa bá ànábì kọ́ máa bá àwọn sọ̀rọ̀ bá rẹ̀ gbogbo àwọn olùkọ́ apáta ọlọ́mọsàbà àwọn ní ẹ̀sán olórí àwọn òbí tó bí wá ìdúró gbogbo gbà lọ́dà kù jọjá ìlú sàbà ṣe fún wa bẹ̀rẹ̀ àmọ́ ti míì gbogbo tá a papọ̀ fún láàyè kọ́lọ́nkọ́ gbàdúrà gbogbo wa náà adin tatiri rulama tẹ̀síwájú bẹ̀lẹ́ ni tàmásí àdínù dáàrí wọ̀tàdàdúr àkọ́lé táwọn àbá fún ni alibayinatu alalimodayi wọn ra mu nínú gbólóhùn àdìsí tàbí kanáà ni yẹn ni pé ẹni tó lóun lòun ní nǹkan òun ní ọmọ ẹni wá o òun ní ọsàlàyé bí nǹkan àdìsí abẹ́ka yìí ó jẹ́ ìpìlẹ̀ pàtàkì kan nínú bá a ṣe gbé ìdájọ́ òfin kalẹ̀ lẹ́yìn tó jẹ́ sí wípé ìṣẹ́lá sáà ń gbé kalẹ̀ ní tí àwọn àgbélọ̀rọ̀ constitution àtàyé táwọn náà ń lò pẹ̀pá náà mú yá wọ́n lò bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé ìtọ́pọ̀ jù wọn títí wọn àbùsí ló kú bẹ́ẹ̀ kí ọlọ́run kò gbogbo wa ṣe èyí tí ọlọ́run bá àlejò ọlágbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin òun lọ yẹ ká mójútó torí pé kí ni ó jò rí bẹ́ẹ̀ ọlọ́run tó dá wa òun lọ́ọ́ máa ń tá a fẹ́ lọ́ọ́ máa ń tọ́ bára wa lọ́ọ́ máa ń tí ọ̀ bára wa mu. ẹlẹ́ẹ̀kejì ni pé oníṣọ́ fún akẹ́kọ̀ọ́ sí wọn bí nǹkan kámẹ́lẹ́ díẹ̀ àyẹ̀kọ́ ẹ̀pẹ́ nǹkan yẹn aburú bẹ́ẹ̀ ìnira bẹ́ẹ̀ fún wa àbí kó sì jẹ́ sí wípé alẹ́ máa kẹ́fín kó láwọn àǹfààní kan náà ṣùgbọ́n àwọn aburú ti ń bẹ́ẹ̀ yóò ju àǹfààní ti bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ ká mọ̀ yìí pé ọlọ́run ọba yìí òun ló máa ń tí òun dá sí wa láà òun ló sì máa ń tó lè pé tó wà bá ṣe é yóò wúlò fara tẹ́ ẹ bá ṣe léyìí ìnira ní ọ̀jẹ̀ bí tí òfin dókítà tó gbìyànjú tó tó bá padà yá bí nǹkan ká bá fẹ́ yí wọn lọ́wọ́ ńgbà míì ó lè ṣeéṣe kó padà rí pé òfin ṣe bẹ̀yẹn ní tẹsílásíṣàn òfin ṣe bẹ̀yẹn lóhùn kiri ta bá súsú òun lọ nì yẹn ni pé kẹsì pé mi tó òun lọ lè tó lórí gẹ́gẹ́ tó ń kọ́ nìyí tó ń kó òun mọ̀ nìyẹn ẹ máa wò oríṣiríṣi ní àwọn dókítà ẹlòmíín bẹ̀rẹ̀ fún ọpẹ́rẹ́ṣàn lásán ni kó sọ ọpẹ́rẹ́ṣàn inú ìdí ń bẹ́ẹ̀ nú lòún lè ṣe tọ́ba ti bọ́ síbi ọ̀rọ̀ pé ewu kan ní pọ́blẹ́mù pọ̀ mọ́ báyìí má yóò rí báyìí sọ́dọ̀ ẹlòmíì omi yóò jẹ́ kójú lásán nítorí jẹ mọ́rọ̀ ojú lòun ọ̀yẹ́jú omi yìí ti ń bẹ nínú etí lásán òun lòun ọ̀yẹ́jú etí ń bẹ bí eyín ẹlòmíì lè yẹjú jàmbá ẹni tó wá dojú ẹni tó dánú ẹni tó détí ẹni tó déyín tó dá gbogbo ẹ̀ tó ń máa tó tọ́ ẹ tó máa tó lè wúlò púpọ̀ ká tó máa tó lè dé kíkọ̀ wọn sọ sẹ́lẹ̀ kọ́ má ṣiṣẹ́ mọ́. òun wàá pàṣẹ pé bàbá yìí ni ẹ ṣe ẹni tó tún wá ronú pé ìpínlẹ̀ àti ìyẹn kò ní bá mi jáde èyí tó yẹ kó lọ sí ìdí tó jẹ́wọ́n sẹ́ pé ìfẹ́kọ̀ọ́ lù á káyọ̀ lọ. kọ́ àyà táwọn owó ìwọ ló gbìyànjú láti ṣe kankan kọ́lá ká máa gbé gbìyànjú já ewé àgbo ẹ̀rọ ìfọ̀ àgbẹ̀ pé ní ewé àgbo báyìí òun máa ń lò dáadáa bí ẹ̀sìn bọ́ọ̀ ló máa ń lò rè kẹ́ni kan ló máa wọ pé à alákòóso wọn ni wọ́n já ewé ewé ewé wọn ni wọ́n já kó sì já ewé òun nìkan iṣẹ́ tí wọ́n ní ṣe wọn òun nìkan yóò ṣiṣẹ́ wọn gbẹ́sẹ̀ pọ́n o ọkà wò ó bẹ́ẹ̀ náà ní pé kóun ó lò bẹ́ẹ̀. ẹ̀rí pẹ́ tóun bá mú ọkàn pé àkò lè tí ì ṣiṣẹ́ tó kọ́ wá mi lé ìlú náà ní òun ṣiṣẹ́ rárá. torí pé wọn ọ̀mà nípa rẹ̀ bí iṣẹ́ ọwọ́ tó bá lè kún náà ṣe náà ni. nígbà tí kápẹ́ńtà tó wá lọ lè dá sí ọ̀rọ̀ télọ̀ wọ́n sọ pé pé sí páànù àti asọ́jọ́ra wọn páànù wọ́n mọ̀ wọ́n ṣe fèsò mú àtàwọn igi olùwọ́n náà wọ́n ṣe fi èso mú wọ́n wọ́n ṣe múra wọn papọ̀ ṣùgbọ́n bá sọ náà ṣe dúró papọ̀ tẹ́lọ̀ lọ́mọ yìí tẹ́lọ̀ ló lè máa tó hàn etí ibi tó ti lè mú aṣọ nìyí tó ti dúró dáadáa ibi tó ti lè mú ní tẹ́ pé tẹ́yà bá wọ̀ yóò sọ̀kalẹ̀ lára dáadáa bẹ́ẹ̀ náà ni tẹ́lọ̀ náà gbọ́dọ̀ náà gbọ́dọ̀ máa bá kápẹ́ńtà náà gbọ́dọ̀ máa bá àlùwámà pẹ̀lú pé tó náà bá sọ́ra káfíńtà bá yá nínú alọ́wọ́ tó nà bá sakọ ó lè bọ́lẹ̀ lórí ilé ẹni bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ yìí fúnra wa ẹni tó sọ̀rọ̀ yìí tó bá dàgbà ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ tó sì súnmọ́ yín pé ọ̀sọ̀ ojú ó tọ̀ wọ́n ní àbá kan náà bàbá àti èkó láwọn máa ń fi àbá náà àwọn púpọ̀ lórí náà. sábà ní wọ́n ṣe kíní kan yọ̀ọ́ wọn wá bí ó ṣe ti kú ni ọwọ́ bẹ ilé rẹ̀ wá ara ń tò lẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ kan àwọn tẹ́lẹ̀tì tó gbàdúrà ilé ìtò wa ni wọ́n bá wọn ṣe wọ́n á ní kọ́ lọ pé kápẹ́ntà wa wọ́n á ní kápẹ́ntà wa sọ iye owó kan wàhálà eléyìí ti pọ̀jù tẹ́lẹ̀ fún mi ní àmàgà ìbílẹ̀ ayé ilé kan fúnra mi kápẹ́ntà ó sì ṣe oore lórí méjì wa sọ àmàgì bàbá tẹ́lẹ̀ ayé òkú fúnra mi òun náà sì wà aládàá ló sọ ó sì kùn jẹ̀mọ́ páàlù náà wọn ló kù àti bẹ̀rẹ̀ náà ló ti jábọ́ pẹ̀lú tó wá jábọ́ kọ̀ á máa níbẹ̀ nìkan wọ́n tún jábọ́ sórí àbẹ́sọ̀ àbẹ́sọ̀ bàjẹ́ pẹ̀lú tó wá jábọ́ ọ̀jábọ́ lórí ọmọ tuntun tẹ́lẹ̀ ọmọ tuntun tí wọ́n tẹ́lẹ̀ nulẹ̀ òun ló jábọ́ lórí òun fún ara rẹ̀ ṣèṣe ó tún bá nǹkan jẹ́ ó tún lọ lè náwó lọ sí lórí ọmọ lọ́mọ. ìyẹn jẹ́ àmọ̀ yìí pé nǹkan tí ì èèyàn sì ń ṣe nǹkan tágbára rẹ̀ bá ká òfin ọlọ́run tó gbé kalẹ̀ fún wa òun ló mọ tó bá wa láàmú òun ló sì mọ tó lè kóòdù náà bá wa. ara ìgbé òfin ọlọ́run kalẹ̀ òun náà ni àdìsá lẹ́bi bá wa sílẹ̀ àti sàlẹ̀ na abbas ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر حديث حسن رواه البيهقي وغيره هكذا ومالك في صحيحين àdìsí asọ́nà pé àwọn náà ní àdìsí ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n níbi àdìsí àbáwọ̀ Abdullahi ibn Abbas kí ọlọ́run kọ́ bá wa sí wọn. gbogbo àná ala ma ikú àbá abdullahi ibn abbas nínú islam ìpínlẹ̀ ọ̀kan ni nínú àwọn tí anabi sallallahu alaihi wasallam tó ṣàdúrà fún nípa ìmọ̀ ìgbàgbọ́ yìí ló fi pé àbá nípa ìmọ̀ tẹ̀síìr. bàbá nàlọ́ wà bá ìsìnkú alátọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ó lè fi sílẹ̀ lọ́hùn wọ́n máa gbé láwọn èèyàn lọ́wọ́ wọ́n máa fi ta wọ́n lọ́rẹ ni àwọn àpè mára ni wọ́n máa pè mọ́ra wọn kọ́kọ́ sọ pé èmi ni mo ní nǹkan báyìí káàkiri fún bẹ́ẹ̀ náà ni èmi mo ní ká ẹsùn mọ́wá jẹ́ wò àwọn náà ló ń lò fẹ́ fún anabi ni làdá àrídá lọ àbúwá àlàkáwọ́ mi àwọn èèyàn wọn ọba máa gba dúkìá olúkìá ó ṣe wọ́n ni abẹ́ẹ̀ká wọ́n kẹ́wọ̀n èmi mo ní. kọ́ ẹni tó sọ fóònù lówó nínú náà láyè wáyé kankan kọ́kà kó obìnrin lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn bá máa ń lo eléyìí láti máa fi gba dúkìá olùdíjà ẹwọ̀n tá à lẹ́bi sọ yẹn o ìtumọ̀ rẹ̀ ńlá ó yẹn ni wípé yẹ kọ́ máa wáyé bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ wá já wò máa wá bẹ́ẹ̀ lẹ́yìn tí ń wáyé pẹ̀lú agbára nígbà tó ní tí wọ́n sì sọ fóònù lónìí nígbà tó wọ́n ti lágbára kankan tó láti wọ́n bá àgbàgbé ṣùgbọ́n kó wọn mọ́tà mọ́ rẹ̀ ní wọ́n agbára gbà lọ́wọ́ rẹ̀ lónìí kọ́ máa ń pé tó ń lóru gbà lọ́wọ́ wọn ní ìwé àdìgí àmà ìjọ tó wọn náà ò ní lágbára mẹ́rin alágbára wà ju alágbára lọ. lọ́dọ̀ máa bí níròyìn àdìgí àmà yìí pé tó bá ti jọ náà ọ̀rọ̀ tí ó wáyé náà ni wípé tí màdìní wọlé kò gbogbo ẹjẹ máa lu agbára ẹ kó ṣe wù yẹn bọ́ bí ta lọ́lọ́lá tòní ta lọ́lágbára lẹ́yìn ó tún wá lọ agbára rẹ bó ṣe máa ń lò láyé lẹ́yìn kò sí kankan tí wọ́n jáde pé lè láyé wá ìdílé bàbá wọ́n bá ọ̀ká tuntun tọ̀ àyàtọ̀ kẹyìn fún ọ náà ní o ẹ bí tí ń wù kéèyàn ó dúró wà lẹ́nìkan káyà bíi wọ́n bá káyà kò lè kẹ́yìn wọ́n káyà ọ̀kẹ́ yìí wọ́n ní jẹ́bẹ̀ kò lè kẹ́yìn kò lè kẹ́yìn torí pé bí ọba síbẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n bá jẹ̀ wá lóun ní débi wípé ó tún láwọn àjìjànú ti ń lò débi pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ rẹ̀ yóò gbọ́ tọ́lá àwọn ìlúmí náà wọ́n tún sáré kárí débẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ rẹ̀ nìkan ní sùn àwọn àjìjànú ti lọ lè gbé ewu ẹ̀ẹ́kà ìgbéyàwó kàtúndò kó tí ọlẹ́gbẹ̀ẹ́ náà ní kékeré máa ti pọ̀ tó lù ú abẹ́ ẹ̀dá àríkàlí tó sáà tọ́ba yá ìdí kọ́mà lólọ ẹkúlọ́gbọ̀n ọdún ẹ̀jẹ̀ ẹkúlọ́gbọ̀n ọdún ẹ bá bùkún bá wọn ẹkúlọ́gbọ̀n ọdún kóbi lòlù iná padà jinlẹ̀ lẹ́yìn àsùnjù jẹ́jọ́ kan iná padà lẹ́kẹ́ ni yọ padà jinlẹ̀ lẹ́yìn àsùnjù jẹ́jọ́ kan tí wọ́n wá yípe alágbájá ìtì ẹ̀ kú. àwọn á ẹni wọn máa tó lóhùn lòún fẹ́ ṣe gómìnà yọ ṣe báyìí. àwọn àtẹ̀bá ti máa àbẹ̀tẹ̀ máa láti bá ìfọ̀ wáyé fún mi tó mo sọ yé ló bá ti bá pàdé òun lòdì rí. ẹni wọn kan fúnra ẹ̀ mọ́ wá wọ ọ̀rọ̀ rẹ̀ tí sọ̀rọ̀ kẹ́kẹ́ fúnra ẹ̀ ńlá ìròyìn ara rẹ̀ nígbà wọn burú kan ní o wọn bí mi mẹ́jàgbá ní o òun ó sì ṣèjàgbá tó wọn dùn ún wọn ò rò nínú lẹ́sìn tá a máa báyìí tí ń bọ̀ nínú ẹnu ẹ̀rọ jáde wọ́n bí ìwọ̀n májàgbà ni kò sí sẹ́yìn tó lè dàbí òun títí sọ ẹ̀rù òun ó sì òun ó sì ṣèjẹ̀gbẹ̀ jáde láyé mi àbẹ́yẹ ká nínú àwọn agbára rẹ̀ sí pé sọ́ọ́sì láwọn aláwọ̀ kọ́ jáde láyé ó ẹ̀tọ́ wà lẹ́kọ́ jáde láyé òtítà tí òtítà ó rí àyè pé wọ́n dà padà wọ̀ yìí pé kẹ̀kẹ́ ti wọ̀ náà lọ òun náà tó wá ń sọ nípa òun òun fẹ́ ṣe gọ́ọ̀mù ẹ̀lẹ́sìn èyí ò lè ní àti nínú àwọn aṣọ báwọn ọmọ ìpínlẹ̀ tó rí lórí nẹ́ẹ̀tì làwọn arọ ìgbà ẹnìkan náà bẹ ní ìrúgbà wọn ló tọ̀ ń nì kíní kan wẹ́ arúgbó àwọn àti kíní kan wọn ni wọ́n ń pè wọ́n lọ yòówù náà gbà náà ọmọ yìí wá ní gbà níjọ́ tó wá kú báyìí níjọ́ òun lẹ̀ ń bá wọn ẹ̀sìn bàbá bọ́dí tó tó kú báyìí olùkọ́ àyẹ̀ wá pé àá àtẹ̀tẹ̀ ẹ̀ kú ṣùgbọ́n yóò ṣe yóò ṣe rí náà nù àtúnà àti ẹ̀ kú lórí jẹ́ kókó báyìí kó ń ro gbogbo tọ́nà bá kùn lágbára kó sì lò kára ọjọ́ yìí jẹ́ ọ̀wáyé òfin nígbà nìyí mú ni kù níyà ò ta ló mọ́ máa kù ní ta ló lágbára kù ní gbogbo tọ́nà bá fún yàn lágbára gbogbo tọ́nà bá fún yàn nípò gbogbo tọ́nà bá fún yàn lọ́lá kéèyàn rántí wípé ẹnìkan ti ń bẹ tó lè gba ọ láàrin lọ́wọ́ yàn láyé gan bí ó sì bá lọ́wọ́ rẹ láyé wọn tún padà kó nu ọ̀la tọ́tà kéèyàn wá ní ṣe pẹ̀lẹ́ sí kéèyàn wọ́n níbẹ̀rù ọlọ́run bá wọn sí torí di eléyìí àdébí ni kó lọ́ọ́ já sí wípé. lásìlámù tó jẹ́ pé àwọn olùfin àwọn olófin ayé náà àwọn náà yá iná lò nígbà tó nìkan bá kílè ń bóun lòún ní nǹkan wọ́n ní láti sọ fún un pé kọ́ wá kú pẹ̀lú bóun ní nǹkan tiẹ̀ ṣe rí lẹ́yìn tí ọba ti ní ọwọ́ àbòsí mú o èyí tí ọba ti ní ọwọ́ àbòsí àwọn olùkọ́ wa kílè mẹ́ ibi àwọn sọ pé tọ́ta lẹ́lẹ́yẹ ta ló jẹ́ yìí tí ó mọ̀ pé òun ló nílò tọ́ gbogbo àwọn àgbàdo Islam tó dúró lé lérí lólé yìí tó sì jẹ́ pé táwọn náà wọ́n wọ́n lọ́wọ́ lọ́dà torí pé ìsìláàmù ọ̀fẹ́ wàhálà ìsìláàmù ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀sìn tí ò ní tó yẹ pé kọ̀fẹ́ kí nǹkan àkọ́ta ìwọ àtẹnì kejì pọ̀ kí nǹkan yẹn kọ́ wá bí wàhálà láàrin ìsìláàmù ọ̀fẹ́ gbogbo ń tọ́ dà yín pọ̀ kọ́ lọ ní pẹ̀lẹ́kùtù ní ìrọwọ́rọsẹ̀ ni tí ò ní mú wàhálà lọ́wọ́ ìsìláàmù ọ̀fẹ́ ẹ ṣàlàyé fúnra yín ni ṣe rí bẹ́ẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ tiẹ̀ ni bó ṣe fún wa bí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wa àkíkà wọ́n lè sọ pé wọ́n lò nílò lọ. abẹ́rẹ́ ìgbà ló máa ló fi ẹsẹ̀ pé tẹ́lẹ̀ kábàlẹ̀ wọn sọ̀rọ̀ kánú ẹni tó bá lọ́wọ́ tó sọnù bó lórí bó ní nǹkan rẹ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ bó ló ṣe rí bó tilẹ̀ jẹ́ sí wípé àwọn bá tó kíyèsí náà pé tí wọ́n wá béèrè nǹkan náà kọ́ má béèrè tí ó dà ó tọ̀ ń lágara tí o ní lè tí èsì ìtàkì yẹn lè tètè rántí àtisọ lápẹjúwe ní sẹnìkan sọ owó nù kágbé lágbo owó kékeré fún ọsùn five thousand naira nù ìwọ sì hẹ owó lòótọ́ ṣùgbọ́n láti wá bẹ́ẹ̀ fi dààmú ẹ̀ ọwọ́ ni ọkọ béèrè béèrè èlé ló sọ nù ó ní five thousand naira nù irú nóòtù wo ni àwọn owó rẹ̀ tó sọ ọ̀rọ̀ ti eléwọ̀n náà gbé à five thousand naira sọ one thousand one thousand di méjì ló wà bẹ́ẹ̀ five hundred tó sì wà bẹ́ẹ̀ ni òun jẹ́ mẹ́rin two hundred tó wà bẹ́ẹ̀ mẹ́fà ni hundred naira méjì ló wà bẹ́ẹ̀ eh, two hundred fifty naira mẹ́rin ọgbà yìí gbàtọ́ owó olóòtú ẹ̀kọ́ ti sọ́run bẹ́ẹ̀ náà ló wà bẹ́ẹ̀ o tún bẹ̀rẹ̀ yìí pé. padà wálé gbàtí tó mọ wálé náà ibẹ̀ náà mo tún padà yí padà gbàtí wọn ló ti èèwọ̀ ló tọ́ òyìnbó ní jọ́sìn ẹ̀ tiẹ̀ pẹ̀lú ti èèwọ̀ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ti ń dọ́ra wọn bọ̀ gbàtọ́ wà parí ẹ̀ ọwọ́ ní ọ̀dà kí ni nọ́mbà àwọn owó tí ọ̀sán nù jẹ́mọ́ eléyìí ò rọrùn ìwọ fún ara rẹ owó tó ní lọ́wọ́ nọ́mbà mélòó wá sórí nọ́mbà owó rẹ tó ní lọ́wọ́ mélòó lọ́wọ́ sórí ọ̀wá nígbà tó ti lè sọ nọ́mbà owó rẹ wọn. kì í a rẹ̀ àbùsí lélẹ̀ torí pé lè wọ̀ nọ́mà kọ́yọ̀ wá kó lọ́wọ́ wá kó kọ́ máa ha owó nọ́mà ha tó ní kó kọ́ máa àwọn bá ní àní béèrè nǹkan yóò pọ̀ lágara tó yẹ pé ó kéré náà tó lè ní bẹ́ẹ̀ tó lè ní wá tó lè ní sọ. àwọn nǹkan nǹkan tó lágbára àwọn nǹkan tó rọrùn láti mọ̀ láti ṣàlàyé ni tí eléyìí ni àwọn àgbà tí ń tọ̀ wọ́n fi ṣàlàyé ara ẹ̀ tí obìnrin kúrú kẹ́ ẹ̀ wípé ilẹ̀ yìí èmi ni mo ní nígbà a náà lọ́hùn ibi ọ̀pẹ yìí ń tá a fi ṣàlà ní. nígbà wọn sì wọ́n jọ́ náà ibi mo rí pílà sí ẹ̀yìn ẹ̀yìn pẹ̀lẹ́ ẹ̀wọ̀n ẹ̀yìn náà yóò fi bẹ́ẹ̀lì wá báyìí ẹ̀wù tí pílàní wà mí tí wà bá wá dé wà ni ànábì ni tó wá rí bẹ́ẹ̀ wà ní yẹmí inú ẹni tí ń pé sọ òrí bẹ́ẹ̀ ẹni tí ń ta kó pé òrí bẹ́ẹ̀ ànábì ni yẹn kọ́ ẹ wá já kúrò léyìí bóòlù ọ̀rọ̀ búra náà ń já sí kí ni sàrà sàmù ní ká fi búra tàbí nígbàgbọ́ lórí ara wa ẹni ọ̀rọ̀ búra léyìí látara ọwọ́ yẹpẹrẹ táwọn ẹni mú ìbúra oríṣiríṣi aburú ló ti dálẹ̀ láwùjọ wa pàtẹ àwọn kẹkẹkẹ táwọn èèyàn fi ń kíyèsí níbi tó fẹ́ bá àwọn èèyàn bá máa ń pè wá sáà kíyèsí ìbúra ìmúra ọ̀nà tí mẹ́ta làwọn bá fi sí ìṣẹ̀lá ìsìlámù nǹkan bẹ tó ṣe wípé ìmúra táwọn èèyàn máa ń kú lórí ara èyí tí ò ní bùkátà sí táwọn èèyàn ò tiẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ yàn bí kálíbí ọ̀tá máa sọ̀rọ̀ lọ wọ̀láyé mo fẹ́ tara dé ọjà wọ̀láyé tí mo wálé ẹnì kò béèrè wọ̀láyé lọ́wọ́ ẹ̀ ní sì ti wàláyé wọn sọ lọ́wọ́ báyìí wàláyé wọn ní wàláyé eléyìí nì bó ṣe rí nì nǹkan kan tẹ báwọn yòó fi ń kíyèsí pápá jùlọ lọ́dọ̀ àwọn ọmọ ìyá haúsá wọ́n máa wọn lẹ́nu pọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ náà yorùbá náà ti kọ́ kọ́dà ní kí èsè mùsùlùmí ó ti dọ̀rọ̀ tiẹ̀ náà kò sí tó bá o látara pé ọ̀pọ̀lọpọ̀ náà ò gbàgbọ́ díẹ̀ sí ẹ̀ ló fà bó pé tá a gbàlérò pẹ̀lú ìbúra ilé ìtàsùn àtàrà lé lórí kò sí mbẹ̀ àmì ìwé náà ní aburú tó lè mú wa ní sàlásàlám kí ni aburú tó lè mú wa ní wípé àkọ́kọ́ ẹ̀ ní wípé ọlọ́run gan gan pàtàkì lẹ́nu ẹ̀ torí pé kẹ́nu ọ̀wọ̀ gbọ́ ìbọn náà lónìí kí ló pe lọ́run kí ló pe bọ́lọ̀ fúra lórí. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé. gangan múlẹ̀ kò ní ní tùmọ̀ mọ́ torí pé ó ti gbajúmọ̀ ní mo gbọ́ ní sinai ní kánàtì wàláyé tì àbẹ́fẹ́ parọ́ ló ti wàláyé ọbẹ̀ parọ́ gangan ló ti wàláyé fún àdìsí. bẹ́ẹ̀ náà ni búra lórí irọ́ ní máa mú àlùbáríkà kúrò láwùjọ ni àdéhùn sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ rẹ̀ lóògbà tẹ́ pé olùtajà ń parọ́ olùrajà náà ra òun náà ń parọ́ mú ìkọ́tù bá làtà fún wa àdéhùn ni wọ́n yọ àlùbáríkà ibi òwò àwọn méjèèjì wọ́n yọ kúrò jẹ́mọ́ náà wá wò jàmá kí ló ń kálukú tí wọ́n ti gbà sí. ọ̀pọ̀lọpọ̀ náà yàrá wa kọ̀ọ̀kan ẹnu náà ti ń ṣèjọba bẹ́ẹ̀ mí. ẹ̀wọ̀n ẹ̀dẹ́ lórí ń gbàgbà ti ń ṣèjọba. ẹ̀wọ̀n tó ti dá ṣe nígbà náà ẹ̀wọ̀n tó mọ̀ tó lò nígbà náà. wọ́n kálukú náà káwọ̀ káwọ̀ ọ̀sẹ̀ nílé ni. torí ìdílé yìí kúra bí ọ̀nà mẹ́ta ló pín sí èyí táwọn afẹ́ yẹmí nù lágùrì èyí tí kàmá jáde lórí ara yẹmí nù mọ̀nà ákè òun nìkúra ilé ìdílé máa kúra ẹgbẹ́ yìí ń ṣe nǹkan báyìí àbí ní ṣe nǹkan báyìí tó o bá padà bẹ́ẹ̀ ṣe ìtò olóòní ṣe àbí ìtò olóòní tó o bá padà bẹ́ẹ̀ ṣe ọ̀sán ìtara lórí ẹ̀ ìyẹn ní kùránì tọ́ka sí fún wa ń pè ní ẹni tó bá múra lórí kankan yọ ọ̀sán ìtara ètò àmì aṣáájú pàtàkì mímọ àtúntò ìmúra àríkù èyí ń bọ́ ọ̀yàn mẹ́wàá tí ó kù lóúnjẹ tí ó yù dáadáa. àwọn ìsìwọ́tò hàn àbí kéèyàn ó sì dá sọ fún wa abẹ́rẹ́ kéèyàn dáṣọ fáwọn èèyàn mẹ́wàá bákan náà bẹ́ẹ̀ ọba lágbára eléyìí náà yóò gba àwẹ̀ sàdáàtàtọ̀ àyàm ṣíyàrá sàdáàtà àyàm yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nítorí ẹ̀ máa fi bọ́ níbi ìbúra olùbáwọn náà olóòsè kankan o ti búra ọ̀ padà wá lè yẹn má ṣùgbọ́n mo kọ́tà àtọ́nà ọ̀rọ̀ ló pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run òun náà máa jẹ́ ìhàlà àgbẹ̀sẹ̀ fún yẹn ní o òun àti nẹ́dínù ìtara kára tá a mọ̀ ìsọ̀mọ́ ìta pé nẹ́dínù fi ìdé kéwòn ṣe lè kó wọn ṣe ìjàkà ọ̀ wá ìtàn yẹn sí mọ́. ètò jẹ́lẹ̀ ẹ̀ka ni ẹ̀mí ìlú pọ̀ mú sílẹ̀ ló máa yẹ lọ́pọ̀ lónìí ẹ̀yàn ọmọ fọ́ọ̀mù fọ́lọ̀ òun ní nǹkan yóò sì búra lórí ẹ̀ pé àdísẹ́ ilẹ̀ ìlú múni àwọn àdìsẹ́ láti wọ́n wà ní kó búra tọ́ba ti lè búra lórí ẹ̀ àwọn àbá tọ́ba ti lè búra lórí ẹ̀ wọ́n lè gbé fún ṣùgbọ́n àlejò jẹ́ ká mọ̀ pé ẹni tọ́ba fi búra tọ́ba fi gbá gbẹ kan tí èsè tiẹ̀ àlejò tó kọ́mọ̀ pé iná náà ló gbà iná tí ọwọ́ náà ló gbà tọ́ba ti wá lè fara mọ́ tọ́ba ti lè fara dà á tọ́sọ iná àbẹ́là àbí tọ́sọ iná sànẹ́tẹ̀yàn sákòjó ni lọ́wọ́ lásìkò yẹn gúlẹ̀. kọ́pà tọ́ba náà fún owó olè fara mọ́ iná kọ́dà fún oníkẹ́ padà tó eléyìí ni ìpìlẹ̀ sísẹ́lá sílá tó bu àríwó nípe ní wọ́tọ́ bá ní nǹkan wọ́n náà rẹ̀ mọ́ dáadáa gbogbo bùkátà sí nìyẹn tí wọ́n náà bá ní pọ́pátì rẹ̀ mọ́ dáadáa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yẹn sí ètò wájú ti kọ yàrá pílánì kankankan lórí ẹ̀ wọn náà ṣe pa àwọn kan yẹn. ẹni tó ń náà bá wá fẹ́ ta kò ń gbà náà tí wọ́n padà gbé ìdájọ́ lórí pé kí ni o tọ̀ ló kura. àbẹ́yẹn ìgbà ewu sẹ́yà sàn ọ̀yanjú ọ̀rọ̀ àbẹ́ ọ̀yanjú ọ̀rọ̀ torí ìdílé láti mọ̀ pé gbogbo ìpìlẹ̀ ẹ̀sẹ̀ pátá kò sí ti sẹ́yà sàn kò dá sí sẹ́yà sàn kò dá sí gbogbo nǹkan ṣùgbọ́n gbogbo táwọn òṣìṣẹ́ wa ń kọ́ wálé ní ẹ̀ ẹ́ ìlú pé ìbúlà islam òun ní ti gbogbo gbogbo tó ń lọ wá gbọ́ eléyìí yálà ọjọ́ mùsùlùmí ni àbí ẹsẹ̀ mùsùlùmí ni tó wá mọ̀ ń pa ẹgbọ́ tí àwọn nǹkan mi ti ń gba ọ̀nà ẹ̀kú mi yìí pé bàwá tó mọ̀ wá tó mọ̀ wá ìsàmá Lane عليكم ورحمة الله